ẹni ọlọ́run. ọlọ́run ẹni ọlọ́run. ẹẹ ẹnìkan tó béèrè béèrè gan kí ló wí. àwọn ẹnìkan ló ní kí n bá àwọn béèrè béèrè lọ́wọ́ àlùfáà wa mhm. ó ní pé ńgbà tó jẹ́ pé anabi wa ibrahim alayhi salatu wa salam lọ́lọ́run fún ní ẹran iléyà nígbà tó fẹ́ fi anabi ismail mhm. tó fẹ́ fi dúpẹ́ fún ọlọ́run ọba mhm. lẹ́yìn ìgbà tá anabi sì lọ yẹn kìí ṣe pé anabi muhammad ló dé ní ẹ̀yìn rẹ̀ àwọn anabi tún là wọn láàrin èyí sì tó wá jẹ́ pé anabi ló dé tó wá mú ẹran iléyà ní ọdọọdún fún wa pé ká máa pa lọ́rùn ẹ̀. ọlọ́run jọ dà fún ẹni tó béèrè béèrè ni. olùbéèrè béèrè náà. kọ̀ọ̀má ni. kò yé ni. kèésì síjà ń bẹ̀. kèésì jà mí téèyàn bá mẹ́. alimari wàdúwù má jẹ hílà. fasalu ala dikiri nkuntun látàlà múna. bẹ́ẹ̀ ọ̀dà onímọ̀ tí wọ́n bá jẹ́ ẹni tí àwọn èèyàn mọ̀ wípé ti sọ ẹran ànídìí súnà súnà ni ló ń pè ní súnà tún mú tábà. àwọn èèyàn mọ̀ pé ẹran tí àníbù Ibrahim tó panjọ náà olúwa ti sọ ẹran náà di súnà súnà náà ni wọn pè ní mú súnà tá a máa tẹ̀lé lọ. wọn mú tábà súnà tí wọn tá a títí ń bọ̀ wá tí wọ́n ń gbà fúnra wọn. tó ń gbà fúnra wọn. torí kálukú ń bá tí wọ́n ń tẹ̀lé. kálukú bá tá a náà mọ̀ wá tẹ̀lé bẹ́ẹ̀. òun lọ́wọ́ àlọ́ńdà kọ́ńdà fìkìhíyà tí ń wí pé sẹ́rí kọ́ ìdòsùlíyà ni pé sẹ́rí òun máa kọ́bù lànà sẹ́rí òun lànà. ntó ti jẹ́ òfin aṣáájú àwọn tó ṣáájú àwọn ànábì ọlọ́run ntó jẹ́ òfin tọ́lọ́run sí lọ́rùn yẹn fún wọn ọ̀dọ̀ fẹ́ fún wọn kò fẹ́ fáwa náà ẹ pa ẹran léyà gbogbo àwọn ànábì ọlọ́run lẹ́yìn ànábì Ibrahim gbogbo ànábì tó gbogbo wọn ni wọ́n ṣe hájì gbogbo anabi tó wá lẹ́yìn anabi ibrahim gbogbo ọ̀nà ṣe ájì. gbogbo anabi tó wá ni wọ́n ṣe pẹ́ran. gbogbo anabi tó wá ni wọ́n pẹ́ran adaya. ni wọ́n pa. ne pẹ́ran. gbogbo ọ̀nà ni wọ́n ṣe pẹ́ran léyà lásìkò tó wọ́n bá ṣe ájì. gbogbo ọ̀nà ne pẹ́ran léyà lásìkò tó wọ́n bá ṣe ájì. láti ayé òun kálukú anabi isa òun náà pa. anabi isa òun náà pa. anabi musa òun náà pa. anabi musa náà pa. bá ọba bá nù ìwé báíbù àti tòrátà tọ̀hún wọn parẹ́ ń bẹ̀ ni alukurani ọ̀pá tiẹ̀ rẹ ló jáwọ́ rí. alukurani wọn parẹ́ ńbẹ̀ ni. ẹ̀hẹ́n ńbẹ̀ ńbẹ̀. ńbẹ̀ ńbẹ̀. lọ́lọ́run fi sọ wípé lan yanala ala luhumuha wala dimaha walakin yanaluha taqwa minkum ọlọ́run ní ẹran àti ẹ̀jẹ̀ tẹ́ ẹ pàtẹ́ dálẹ̀ àtẹ̀ràn tẹ́ ẹ pakọ́ kókó yín bí tàwọn ni báwo ó ṣe ṣe lófin ń bẹ lónìí ká máa ṣe wọn fi wọn bá ti wọn bá ti dẹ̀jẹ̀ ń lẹ̀. tó bá ti dẹ̀jẹ̀ náà lẹ̀. wọn ó tírèsì ẹ̀mí rẹ. wọn ó tírèsì ẹ̀mí rẹ bó kó ló ṣe rí. tọ́ bá lọ tírèsì ẹ̀mí rẹ. tọ́ bá lọ tírèsì ẹ̀mí rẹ. lọ́lọ́wọ́ fi tẹ́wọ́ gbà ó lé. lọ́lọ́wọ́ fi tẹ́wọ́ gbà ní ìbàdà. so ẹni ẹranléyà tá n pa. ẹranléyà tá n pa. àjọ anabi isa. anabi isa. jésù. jésù. tí wọ́n ń pè ní jésù. tán pè isa ah, ni. isa ni. tí wọ́n bá pè é ní jésù. tán isa náà ni jésù torí wípé isa yẹn ṣèdè lárúbáwá. isa náà ni jésù torí isa yẹn ṣèdè lárúbáwá. musa Musa kì í ṣèdè Lárúbáwá. Musa kì í ṣèdè Lárúbáwá. Èdè tí Ọlọ́run fi sọ Ìnjílà kalẹ̀ fún ànábì Àyíṣá lógátún Sùrìyàníyà èdè Síríà. Èdè Síríà lọ́lọ́run fi sọ Síríà Àyíṣá kalẹ̀. Èdè Síríà ni. Èdè Síríà ni. Èdè tí ànábì Musa ní Ìbòríyà èdè àbàrá ní Ìbòríyà. Èdè àbàrá ní òun ni èdè ànábì Musa. Ìbúrú. Ìbúrú. Àwọn èsè Lárúbáwá. Àwọn èsè Lárúbáwá. Ìsá náà kì í ṣe Lárúbáwá wọ́n ṣe lárúbáwá. wọ́n so àmọ́ gbogbo wọn náà ni wọ́n ṣe mọ̀násíkù. gbogbo wọn náà náà ṣe mọ̀násíkù. ntí bàbá bàbá wọn fi ilẹ̀ fún wọn. ntí bàbá bàbá wọn fi ilẹ̀. ogun bàbá bàbá wọn abul anbiya òun náà ni anabi ibrahima ogun bàbá bàbá wọn ogun bàbá bàbá wọn ti ṣe anabiwa ibrahim. tẹ́ńtẹ́ ń súnmọ́ lọ́hùn. tẹ́ńtẹ́ ń súnmọ́ lọ́hùn. tó gbé kalẹ̀. tó gbé kalẹ̀. tó dòfin fún wa. tó dòfin fún wa. ogun wọn ni wọ́n ń tọ́ bọ̀ wá tóbi dẹ́sẹ̀ muhammad. ogun wọn náà tọ́ bọ̀ tóbi dẹ́sẹ̀ anabiwa muhammad. ẹ̀hẹ́n bọ́n ọba rí ntúra àwọn apárẹ́ nu. tọ́ ọba rí mi tíra àwọn ẹ̀párẹ́ nu ó wà nù alukura ni bẹ́ẹ̀. nbẹ nbi tọ̀dọ̀ wa bẹ́ẹ̀. nbẹ nbi tọ̀dọ̀ wa bẹ́ẹ̀. sọ bó ti rí nu. bó ti rí nu.